الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين حديث النبوة محمد صلى الله عليه وسلم كل بدعة ضلالة وفي رواية للإمام النسائي وكل ضلالة في النار dr fadil jazaullah khaira mo rò pé mo wà ń bí láàárọ̀ wọ́n ti ṣàlàyé wípé bọ́bá ipá dánwò tí ń bárò àwọn ẹni yìí ni pé ànábì ní kúlù bídà àti ń dọ̀láàlà ọ̀sẹ́ ni ó jiyàn pé kúlù bídà dọ̀láàlà ní lóòótọ́ àmọ́ ǹjẹ́ gbogbo dọ̀láàlà ní kófóró kò rí bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀rí tí wọ́n mú wa àtọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tó pọ̀ iná àbáná láfi dọ̀lálé mọ̀bí kọ́dà nẹ́gbà muhammad sallallahu alaihi wasallam olúwa ní wà wájàdá ka dọ́ọ̀lán fàádà nínú sọ́rọ̀tù albakọ́ra an tàbílá ìdáhùmá fàtúdákìrọ ìdáhùmá so ọ̀rọ̀ dọ̀lálà pọ̀ tó ní síyákù kọ́ntẹ́kìtì kọ̀ọ̀kan tí máa túmọ̀ tọ́ba ìpẹ́ nìkan tí mo mọ̀ ní bí ti máa ṣe nù bẹ́yàn bá gba lọ́wọ́ mú yà yìí yóò sì tún yọ bọ̀ síbí tọ́ba ìpẹ́ ní tèmi mọ̀ ní o tọ́ba ìpọ́ tún wílé yìí náà àyànjú yìí náà àmọ́ ẹ mọ́ rò pé yóò dáadó ń bẹ̀ yóò tún lọ bò mí àfi tọ́ba kò nú àdánwò tọ́ tara rẹ̀ bọ̀ lánàá yìí máa padà sórí eléyìí lánàá lẹ́nìkan sọ fún mi pé òun rẹ nìkan ó kírun ń kan ọwọ́ akọ́kọ́ fly polo ṣáàtì rẹ̀ wọn lárakùnrin náà ló ṣe fátíwá fún wọn pé mẹ́rin bá kírun tọ́wọ́ ṣáàtì ọkọ̀ kọ́kọ́ na pé torá nẹ́bi ní umarutu an asjuda alasaba àti azumin wa allah akufa ṣáàrá wàlá tàwùbà so òun ló ti rẹ̀ wàhálà yìí àfi kó sì yọra rẹ̀ kó ń bẹ́ẹ̀ solution rẹ̀ kan náà ni ẹbí ẹni tí ń wí yìí ta ló wí rínú àfa àsálàfù sọ̀hábé ní okò tí pó ní kúlò bédé kúfúrù ní kó mú wá àbá nẹ́bì ní okò wí bẹ́ẹ̀ sọ́lọ̀lọ́wọ́ àríyí wọ̀sánlá ibi tí solution rẹ̀ wà nù àti gbogbo ẹni tí irú àrùn báyìí bá ṣe kọlù irú ẹ̀ náà làgbọ́yé ká gbọ́yé pé bọba fẹ́ ọwọ́ ṣáàtì ọkọ́kọ́ na ọrùn rẹ̀ tó rúgbà nẹ́bi ní wàhálà àkúfà ṣáárá wàhálà àtọ̀wùbà bọ̀tí ní tà nẹ́bi wí òrújú ànẹ́bi lọ́lúwa ní kí n forí kanlẹ̀ lórí nǹkan méje kí n sì má ka irun mi àbí kí ni ìyẹn ni pé má jẹ́ ká fíjú débi pé n ti ń bẹ lára rẹ̀ ọ̀fẹ́ kọ́ délẹ̀ bọ́ bá fi ẹ bá nẹ́bi wí òmẹ́rùtò an asjuda bóńpó lòun ti wá gùn tó but gbogbo ẹni tí ó bá ti dóńdó pé ẹnìkan yìí sàfà àwọn òun náà lòun ọmọ wọn ní máa pé òun gbọ yé straight bẹ́ẹ̀ náà lèyìn ọmọ sọnù straight <laughs> <laughs> ọlọ́run kọ́ máa sọ wá nù irú eléyìí tí wọ́n ní ẹni yìí wí yìí náà ọ̀rọ̀ tí ọ̀bá làkà ìmọ̀ ìwọ náà lọ kà á lọ ní ànábì ní kúlù ìtumọ̀ kúlù léde lárúbáwá àti nínú sẹ̀ríà wọn ni mẹ̀nsíyágí àlùmọ̀ mẹ̀nsíyágí gbogbo bí tí kúlù bá ti wọ̀ àti gbogbo síga ọ̀mùmù nínú sólù fẹ́kì ni pé ẹ̀ lè yọ nǹkan kan kó lílọ̀ ọ̀mùmù yọ wà generally implication rẹ̀ must be general nígbà nẹ́bí wa ní kúlù bídíà dọ̀láàlà téèyàn tún wá ní kìí ṣe gbogbo dọ̀láàlà o dọ̀láàlà bí àdíìsì yìí nìkan ni o àfikọ́lọ́hún oko yọ níbi tó tún ara ẹ̀ bọ̀ bọ̀tẹ̀mí máa sọ ọlọ́mọjáwa náà sọnù solution rẹ̀ tọ́ba wá sìn sí ẹ̀ ni pé kó bira rẹ̀ níbèrè tí mo ń bí irú èyí tí wọ́n ń gbọ́ yé lónìí àti ẹ̀nà ọ̀run sókè àti kólò gbédà tá ń wí rí for more than one thousand years ní islam ti wà. tọ́ba tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ yóò jẹ́ pé wọ́n ní ẹni tí ó bùn yàn lásọ tọrùn ẹ̀ lákọ̀ọ́ sí kínni bírò àwọn dòktóru bá ní mùsítà ìlú làwọn nísìn ah, dòktóra fi ṣẹ̀ríà ọ̀gbọ́n jẹ́ mùsítà ìlú Eh? bọ̀tẹ́ ní tó kéèké bìbọ́ àtún mosjad àwa náà la nímọ̀ o bọ̀tù wà láì òun ò ní nkankan jìbìtì ń gbéra rẹ̀ dé yìí and that is the problem kéèyàn má ronú pé tí mo fẹ́ wí tẹ́mi gbọ́yé yìí sọ̀hábé lọ́gbọ́rú ẹ̀yé ni àbí tábìn yìí lọ́gbọ́rú ẹ̀yé ni bọ́ọ̀ bá tiẹ̀ lọ́jìnà ṣé kí bímbáàsì lọ́gbọ́rú ẹ̀yé ni sheikh ibn femin lọgbọrú ẹ yé ni sheikh albani lọgbọrú ẹ yé ni àfi tẹyìn ọba àmọ tán rẹ lókun gbogbo gbogbo ntáwọn èèyàn yọ ọmọ látàyè sọhábì anabu muhammad sallallahu alaihi wa sallam ṣètò ni ọ wàá sọ fún pòun lè mà lónìí ìpìlẹ̀ àná ni kọ́lọ́n kọ́ sọ wá nù bọ̀tíngbà ọlọ́run ni a tún gbọ́ ilé yìí náà àlàyé rẹ̀ nù ọ wà self contradictory kéèyàn ó pé kúlù bídíà bọ̀láàlà kó tún wá ní kìí ṣe gbogbo dọ̀làlà mọ́ àfi dọ̀làlà ti bí nìkan o nbola tí wọ́n ń bọ̀ nbola ń lọ ọlọ́nkọ́ má sàásà mà náà wá o but èsì ní àkóónà sẹ́kfábẹ́lù ti fún wa ni kúlù bídé àtà nábì wí àwọ òpé kìí ṣe kúlù mọ́ gbogbo bídé àláyé kíni dọ̀làlà ni ẹjẹ̀ tó rìpítẹ̀ àwọn ògbọ́dọ̀ pa nabi ne kúlù kama máa wá sọ̀ bẹ́ <laughs> kò tún jẹ́ kúlù mọ́ bá nẹ́bí ti wí hun kúlù bídẹ̀ àti ń dọ̀láàlà àmọ́ kí wá ṣe pé gbogbo dọ̀láàlà ni kúfúrú pẹ̀lú ẹ̀rí nínú alukur'an nínú sunna anabu muhammad sallallahu alaihi wa sallam ìmọ̀ bóyá ni yìí wélé yìí bí ọba wí káwọ́ fi kún kọ́dà bí yẹn bá tún wá ní fìnnárì ńkọ́ kì í ṣe gbogbo ń tà nẹ́bí bá ní fìnnárì ló tún máa gbẹ̀yìn ṣe mùsùlùmí máa ẹ̀rí pọ̀nù eléyìí náà ànábìrí táwọn kan ń sàlùwàlá lọ́wọ́ omi ọ̀wá dé gìgísẹ̀ wọn lẹ́ni tí ń kírun tí ń sàlùwàlá ànábì ní wọ́n ìlú lè àkọ́bì wọ́bù tó ní àkìdámi mìnànà ma asfala minal kàbẹ́yì ní fàfinà àfọ́ àwọn olóní ẹni ọba ti sàlùwàlá tó mi ò dẹ́yìn ẹsẹ̀ rẹ̀ ọ̀dọ̀mọ̀ ẹ̀ná àfọ́ àwọn olówó <laughs> àwọn dòkítọ́rù lẹ́jẹ́ ọ̀tí ẹ̀wà sí rárá ń gọ́ mbọ ní ọ̀lọ́ bí yẹn bá sàlù alátó yẹ pé ẹnu spọ́ọ̀tù kan lomi ò débẹ̀ tó jùnà nítorí ẹ̀ anabi tọ́lọ̀ ń pè ní bí mẹ́ni nàrọ̀ òfòròhìn òun kí òun yàn. ìnàmá ya kòló na fi bòtó nìyẹn nàrọ̀ wàsàyẹsìláwó na sàyẹrọ torí náà ní kúkúrú ẹ̀ dákun kúlò bẹ́ẹ̀ dá dọ̀là ẹni bá anabi ti wí òun làwa wí o kúlù gbogbo ni gbogbo bídíà ó dọ̀láàlà ni àmọ́ mẹ́rin wá pé gbogbo dọ̀láàlà ni nígbàtí òrèlè yìí mú wa kéèyàn wá pé dọ̀láàlà ti bẹ̀rùn nìkan kọ̀rínà kan bẹ́ńbẹ́ kọjá rí kọ̀rínà náà àbó ti sọ fẹ́yìn. ọlọ́run kí ọ̀sàmọ̀nà mi àtẹ̀yìn o ẹnìkan kọ kan sí mi nísìnyí pé ọkẹ̀ kọ̀rínà rẹ̀ ní wọ́n ní ẹni náà pé nítorí pé bídíà o tẹ̀sírí òun ni gbogbo tẹ̀sírí òun sì ní kíni tí èbá ti ṣe tẹ̀sírí òun tọ́lọ́hun kúfúrú ni alhamdulilayi alimami shatibi rahimahullahu ta'ala ọ̀yànjú ọ̀rọ̀ tẹ̀sírí òun yìí ìpè ǹjẹ́ gbogbo ẹni ọba ṣe nǹkan kan tá nàbí ò làákàá fún kíni mùsàrẹ́rù kò rí bẹ́ẹ̀ ìyẹn ni pé ní tó ṣe òfin kan látọ̀dọ̀ ààrẹ ìpè bọ́lọ̀mbá tiẹ̀ ní ẹsẹ̀ báyìí èmi ní kẹ́ ẹsẹ̀ báyìí ní tá ń pè ní mùsàríọ̀nù àmọ́ tí ń jẹ́ bídẹ́ àbẹ́lì má mùsàtì bíi ti ṣàlàyé rí ni pé tọ̀rí kọ́ tó ń fi dí ní mùtàrà tòdọ́ yìí àṣàràyà gbogbo ẹni tí yóò sọdú bisolókè àléyìá almubalagatu peter abudulayi azawajà ẹni tí ó ṣe bí díà ó rò pé bọ́lọ̀ ń ti bọ́lọ̀ ń ti ṣe é nù pé ọlọ́run ló ní ọ̀sẹ̀ báyìí àmọ́ àwọ̀ àwọ̀ àwọ̀ fàdíra oníbídíà kankan lórí o kó lò bídíà tí ń dọ̀làlà àmọ́ kìí ṣe gbogbo dọ̀làlà ní sọ́yàn di kẹfẹ́ rí bọ́bá rí báyìí ànábì ó wí sọlọ́lọ́ àrùsẹ́lẹ̀m bọ́bá rí báyìí àwọn sọ̀hábà ó wí àwọn tábì ó wí kò sí kò sẹ́nìkan tó wíru eléyìí rí látàyà ànábì muhammad sọlọ́lọ́ àrùsẹ́lẹ̀m dẹ̀mọ́ wá pàkíyèsí àwọn kan sírú nǹkan báyìí níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn mo fọ̀rọ̀ bàbá alibá ní sàpèjúwe gbogbo ẹni tí ọba máa lo falisafa philosophy tí wọ́n máa fi dà àwọn èèyàn láàmú báyìí pé bíyàn bá ṣe tẹ̀síríhù ṣé kò ṣe kúfúrú eléyìí náà ti ṣe a clear example ni bàbá albani fún wa wọ́n nígbà táwọn fi wà ní albania ẹnìkan ní ọmọ kéwù kan o ó ti di kẹfẹ́rí kí ló ṣe wọ́n ní nítorí pé ó kọ́ bá òun to bàtà gẹ́gẹ́ bí àfa pé kó gbé bàtà síbi tó yẹ kí wọ́n sẹ̀sẹ̀ má máa dààmú pé bàtà mi dà òun lọ́yẹ kó ti tó kalẹ̀ kó wọ́n kàn dé kó wọ́n ti nígbà tí ó sì wá ṣe òun fàhùwà káàfì. bàbá ni wọ́n wá bí pé kí ló dé ọlọ́ni bẹ́ẹ̀ ni torí pé n òun ó túmọ̀ pé lámìyà tarim àlàálẹ̀ ọ̀pá àfààní. ومن لم يحترم العالم لم يحترم العلم ومن لم يحترم العلم لم يحترم من جاء بالعلم ومن لم يحترم من جاء بالعلم لم يحترم من أرسله بالعلم سربي <laughs> شريعة كليون فيلوسوفينو ṣẹ̀rí àkéyùn torí náà ẹ má bínú ṣe ẹ ọjọ́ ti lọ bọ̀ bàbá lẹ́ni yìí ní kọ̀ ń tó ṣe wọ́n tó mọ̀ pé kí ni kọ̀ pọ́n àfáàlé béèyàn bá sì pọ́n àfáàlé kọ̀ pọ́n ìmọ̀ tí ń bẹ lára àfáàhùn lé béèyàn bá sì pọ́n mọ̀lé kọ̀ pọ́n ni tí a fìmọ̀ náà rán lé ni tá rán bẹ́yàn bá sì pa nẹ́bì ilé ọ̀pẹ́ ni ó fi màún náà rẹ̀ lé lẹ́ni ọba jẹjẹ ọba pọ́n lọ́n lé òsè kẹfẹ́ rí ó sì <laughs> torí náà àìkàn tó bàtà àfà lásán wúwá káàfẹ́ níjọ́ tí bàbá ó fèsì yìí ntẹ́yìn náà ti máa gbọ́ lọ́fà ọmọ kan náà lọ́wọ́ á bá wọn lónìí mọ́lẹ́m yóò káfẹ́rẹ́ káfẹ́rọ́ fàhùwà káfẹ́ mọ́lẹ́m yóò bá dẹ̀ mọ̀tádìá fàhùwà mọ̀tádìá ntí bàbá fi tá ń gbèrú kọ̀wá ìdù tẹ́mọ̀ fi dààmú àwọn èèyàn ẹni tí ọ̀kà fara káfíru ó lè ní ọdúró tí ò fi ṣe kíni tí ó lè ní ṣubúhà alimami ibn tayyimi rahimahullah sheikul islam ni man sábàtà islamuhu biyakin láyà zulu anhu illa biyakin bal láyà anhu hatta tukọ́ màálẹ́yẹ lḥujja wàtúzàlù anhu ṣubúhà ẹni tí ìsìláàmù rẹ̀ bá certain doubt ò lè remove ẹ̀ àfi kẹ́ rí another certainty lẹ́tọ́ lè remove ìsìláàmù tó certain هكذا قال شيخ الإسلام ابن تيمية رحمه الله هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه pẹ̀lú èyí tí a gbọ́ tán yìí ó dàbẹ̀ ni pé a dúpẹ́ púpọ̀ fọlọ́run á dáa dúró báyìí ìbéèrè tí yọ wà nílẹ̀ tẹ́lẹ̀ a fi kọ́jú ìgbà míì pẹ̀lú ògùn ọlọ́run a fi sèrè pẹ̀lú ògùn ọlọ́run inshallah inshallah ọlọ́run san gbogbo wa ní ẹ̀san rẹ̀ yóò jẹ́ ká báyọ̀ náà ọlọ́run bá pàdé subhanaka allahumma wa bihamdik wa nashhadu an ilaha illallah wa nastaghfiruka wa natubu. inshallah ọ̀la yẹn aago mẹ́sàn-án ni ètò máa bẹ̀rẹ̀ inshallah salamu alaykum. ilé kọ́ pọ̀ ni ibà bùbákìrì gbọ́ nígbàtà àbà lọ́tàn ibà wọn tábì gbọ́ ebi mọ́ mọ́lì kí gbọ́ nígbàtà wọn yíò lọ́tàn àwọn tó tún tẹ̀lé wọn bàbá bá ní tòsí yàn ebi wọn gbọ́ bàbá bùn báàzì ebi wọn gbọ́ rahimahumullahu ta'ala kọ́dà bí yẹn ní ní sheik hamid al-fakki rahimahullah inú àwọn àgbàfà sunan cairo ni sheik khalil harras rahimahullah ta'ala àwọn àgbàfà sunan lazial ibi wọn gbọ́ ibi wọn gbọ́ kúlù ẹsẹ táwọn ò tú bẹ́yìn tí ń tú yìí ọlọ́nkọ́ sàmànà wa o ẹni wá nígbà tó ń wí pé ẹ̀fún ẹ̀sẹ̀ ànábì ló ní kúlù bí àti kó fúrù ní ẹsọ fáwọn káwọn máa nígbàtẹ́ ni yọ́ dáhùn ní ẹ̀wọ̀n dọ́ lóhun lọ́nà bòmí wọ́n a níbi tí ma fi falisafa yìí àwọn èèyàn náà nù àmẹ́ni tí ń bá ń lọ ìjòkó jí falisafa tí wọ́n bá kó bọ́ ìwọ̀n ló kó bá rẹ̀ ọ̀rọ̀ yìí ti hàn tó kọ́dà àwọn tó ti kó sí lọ́wọ́ ríṣẹ́ ọlọ́run yọ wọn wọ́n ni wọ́n dọ́lóhun lọ́nà bòmí lọ́nà òní ẹ̀tẹ́yàn bá tán bá wí fún òyàn pé má se nǹkan annabi òsó tún wá lóhun pa ń se só se tẹ̀ṣíríù ní àbí kò se tẹ̀ṣíríù tí a bá dẹ̀ se tẹ̀ṣíríù só se mọ̀ wá rántí ọ̀rọ̀ sẹ́fò náà muhammad nasiruddin al'albani rahimahullah ẹ̀dàkùn ẹ̀mà ka biography ẹ̀mà jẹ́ ọjẹ́ pé tí rògèrè àwọn àfáà nìkan lẹ́mà ka ẹ̀kà gbésí ayé wọn bàbá nẹ́sìrùdín albani wọ́n sọ ń tọ́jọ báyìí nígbà wọn wà láyé ẹnìkan wá bá wọn irú ramọ́ tó bígbà tẹ́yàn ń tó lẹ̀kẹ̀ yínà ní pé ẹ̀yìn pé bí bá se báyìí ó se báyìí bí bá se wá se báyìí kó sì se báyìí kọ́ ní pure philosophy philosophy tí ò sí tọ́jọ nínú sẹ̀ríà ẹni wọ́n bá Sheikh Albani wọ́n ń pè ẹ bàbá ẹgbọ́ wọn ni man lam yukaffir al-kafir fahuwa kafir wa man lam yubaddi' al-mubtadi fahuwa mubtadi wọ́n tó lọ bẹ́ bàbá wá ní man qa'ada hadhihi kọ́ àwọn qawaid bàbá ń bá rí ńgbà bàbá wà wí níbi ọ̀rọ̀ yìí kan náà bàbá wá ní ah bàbá ní filhakíkọ̀ hádìí min fitnati al'asri al-hadir hádìí min fitnati al'asri ẹni ọ bá fẹ́ kí n kó ti rẹ̀ fún kí n fún níbi bàbá ti wí yín fún wọn hádìí min fitnati al'asri al-hadir wa min tasarru'i shababi ومن تسرع الشباب إلى الدعاء العلم bàbá ní kò sí tí ń sún ìyà débi tẹ́ ń wí tí ń gbọ́ yìí in ma kọ́ jẹ́ fìtínà nínú fìtínà gbà ta wà yìí àbí ń bí sáré pèrè ẹni ló ní tẹ́yìn ètò bẹ́ẹ̀ wàmín tasarru ìṣàbábí ìlàdìá alẹ́ wọ́n wá fi example kan kún èyí ń gbà mọ̀ fẹ́ sọ fún yín wọ́n wá láwọn rántí ń gbà táwọn wà ní albania káwọn tó dé súríà ẹmọ̀kan albania ni wọ́n ní europe wọ́n lẹ́yìn gbà táwọn wà l'albania àfá kan <laughs> ló gbérú kọ́ ìdàbá ìkalẹ̀ kí ló dé wọ́n lọ fẹ́ jáde nlé ara àwọn ọmọ kí ó jí ma bá tó bàtà àwọn àfá àti ma jayé wọ́n ló nù bàtà wọ́n kọ̀ wá nù bàtà àfá kò tó kalẹ̀ bó ti yẹ kí párátà àfọ́ dáhùn àfá ní huwa káàfẹ̀ huwa káàfẹ̀ wàláhì láàrin bàbá albáni ló wí ẹ̀yà ṣe kí ló dé ó ní ẹbí ń kún ọ̀sálà ìfún yìí ó ní láyàtàrí mọ́láàlìmá ومن لا يحترم العلم لا يحترم من جاء بالعلم ومن جاء بالعلم هو محمد صلى الله عليه وسلم إذن هو كافر ẹ̀yìn tẹ́ jí gbọ́tún ma rẹ̀ yí tùfẹ́yìn náà wàláì ní tí ń pààyàn lẹ́kún ni o bàbá albá ní ti fún wa ní rúntà wà sẹ́sẹ̀ rí bàbá ní wọ́n èése tó fi dìkè fèrí lẹ́nu pé kò nù bàtà ọ̀nà ẹ̀bẹ́ẹ̀ ni torí pé àìnà bàtà rẹ̀ yẹn ó túnmọ̀ pé kọ̀kan oní mímọ̀lé ẹni tí ọ bá sì pọ́n ní mímọ̀lé ìtúnmọ̀ ẹni pé kọ̀kan ìmọ̀ yẹn lé ẹni tí ọ bá dẹ̀ pọ́n mọ̀ yẹn lé ó fi pé kọ̀kan ni tí a fi mọ̀ yẹn rán lé tálá sì fi mọ̀ náà rán òun ni muhammadu sọ̀rọ̀ bàbá níbi tí ń tónù <laughs> pé torí náà kèfè rí ní kẹ́ ẹni tí wọ́n wí fún ẹni tó bá tí ọba pàǹdẹ́bì lé tọ́sàbùkà nẹ́bì sí kèfè rí kọ́ wáhíyù ṣeitọ́n ṣeitọ́n ni ma pàṣẹ irú mẹ́sẹ̀jì báhùn sórí yàn àmọ́ká ma rántí bàbá ní min fitnati al'asiri alhada wa min tasarru ìṣàbábi ìlàdìáì al'ilmi bàbá ni tó lè fà náà ìmà kọlọ̀wọ̀ ó sèyàn fìtínà kọfẹ́ fi fìtínà ayé àbíkọ́ jẹ́ pé ìsáréfẹ́ tèrà ẹni ní onímímà tẹ́yìn tó bẹ́ẹ̀ kọ́lọ̀hù ṣéhùná muhammadu nasiruddin al'albani rahimahullahu ta'ala torí náà ká padà sórí hadithi wahiyya min khamsa riwaya muslimu yanjú ẹ o kí ni riwaya muslimu ni pé wahiyya khamsa yau ma nazar mutum rántí hadithi kan nísìn ọlọ́lọ́mọ yẹ lòmínà tó ti dájá alẹ́ masalasi pé ẹn annabi ní bẹ́yìnà al-mashiriki wal-maghribi qibla ẹjá gbọ́rọ̀ ọlọ́run àtànẹ́bì yé bí wọ́n ti wí lóòtọ́ ni ló gèrè literally ìtumẹ̀ ni pé kébìlà o bẹ́yàn bá fẹ́ kọjú sí kírun o ibo ní kọ́kọjú sí àmọ́ kébìlà abúlà nẹ́bì wí kébìlà tó ahlil madina kébìlà tó ahlil medina kò sáàfà kan gidi kan tí ó tu tọ́ yàtọ̀ fún yíò níta nẹ́bí wíjọ́ náà ni pé nílùú tí mo wà yí ní medina o kébìlà yín ń bẹ̀ láàrin kíni ara nàìjíríà gbọdọ̀ lọ àdíìsì yìí ó sẹ́sìn gbọ́yé ara europe gbọdọ̀ lọ yọ́ sẹ́sìn gbọ́yé ọkọ̀jú síbòmíì ní títorí pé kàábà ni gbogbo wa ń kọjú sí ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin sí láwà sí kàábà yóò se wá jẹ́ pé gbogbo wa náà ni kíbílà wọ́n jẹ́bẹ́ iná alìmọ́sí kọ̀ pọ́síbù anábì òní wíró ọ̀rọ̀ báhùn sọ́lọ́lọ́sọ́lọ́ bẹ́ẹ̀ tà àwọn owó ló jẹ́ àmọ́ òun làwọn sọ̀hábà pé ah, ah, àwa ń bẹ ń bẹ o n tó wí ni o mo tún rántí hadith ayyub al inú àwọn sọ̀hábà annabi sallallahu alaihi wasallam inú àwọn ọmọ kéèkèé tábìnrin kan tó bá àbú ayuba láyé ọba kí alùkùnrà ní òkè àyà kan ọlọ́lọ́ ní ọfẹ́ pẹ àwọn èèyàn pé kún ọlọ́ jàjà tọ́lọ́wọ́n ọ̀rán wọn pé olúwa ní wàkọ́ọ̀tì lóhun hátà fìtìnà olúwa ní bá wọn wọn jà kí fìtìnà ọmọ bá sáré jáde Fina nazala Fina, àwa tó sọ̀kalẹ̀ lójú wa nípa wa sì ní ń sọ nígbàtà bú àyúbà dá alákẹ́bà bú àyúbà wá kọjú sáwọn tí ń gbọ́rọ̀ rẹ̀ pé ẹ má dáran àwọn ilé ìlóhun o náhànù àwa ni àyà yìí ń bá wí kọ̀tálná hàtà lámtakùn fìtìnà ìjà tọ́lọ ní ajá yìí àyà ajá lójú ayà nábì ni òjé fìtìnà ọ̀sẹ̀lẹ̀ amma haza fayukọ́tílú lítakúna fitna ẹ̀rẹ́ lè jí ń gẹ́ wá jarújà tó ní ẹwà jàyí òun gan ni lítakúna fitna ìjà fitina gan ni sàǹpáyà kùrán lòun náà lòun ké fún wọn àbú àyúbà sáré gbẹnu ẹ̀ dákẹ́gbé wa fi iná nazala àwa ni ẹwà bíi torí bí wọn bá ń pé sàlàfíyà kọ́mọ̀ tó ma sàlàfíyà sàlàfíyà ṣe pé wọ́n ní àkànmá sí àwọn àfá kàlà àmọ́ common sense sọ fún wa pé ní ẹni ọgbọ́rọ̀ lẹ́nu ọlọ́rọ̀ ó súnmọ́ kọgbọ́n tó fẹ́ wíyé jùwọ́ tí wọ́n ń rọ̀ fún lọ òun ní kíyàn wá pa gbogbo tí wọ́n ti ń wí látàyè sọ̀hábà nábìtì kọ́ wá jí ní wòyíwòyí ní kọ̀rọ̀ kányà yìí kọwa pọ̀hun lòun gbọ́n nǹkan kanyé tí gbogbo àfáà súnà àgbáyé látàrí àwọn sọ̀hábàdò ní tí wọ́n gbọ́rú ẹ̀yìn kò sí tó lè jẹ́jú tí bàbá albá ní wíhun lọ ìmọ̀ kọlọ̀n fi ọ́ se fìtínà ọlọ́run ó sì bá wa kápa fìtínà náà àbíkọ́ jẹ́ pé ìpẹrẹ ni ní tẹ́yìn ètò nínú mà ọlọ́nkọ́ masá sànú wa o torí náà wàhíyá min hamsa nǹkan márùn ni àmọ́ kò tún mọ̀ pé bá bá rí nǹkan míì tí wọ́n fi ń se ọtí kò ní gbàdájọ́ kíni ìdájọ́ ọtí torí ẹ̀ ní ọmọrù fífi kún pé wàlhámùrù máa ha mọ́rọ́ àlàákẹ̀ príncipù nù in ti ń jọ tí ni tọ́ da ọwọ́ bo máa tafún alùn tẹ́ẹ̀fì mọ́ntẹ́ǹsì hmm? hatta ta'lamu ma taqulu na ma taqulu na hatta ta'lamu ma taqu tẹ́ẹ̀fì mọ́ntẹ́ǹsọ ìyẹn ni pé ni ọ bá mú tí ọmọ tí ń se gíní ọmọ tí ń sọ àwa náà rí ọmọ tí ni mọ́rù fi ní wàlhámùrù ma khamara al'akil gbogbo tó bá ti lè dáwọ́bò láká ìyàn tí wọ́n fi máa pé àkọ́ta lẹ́mọ̀ fẹ́ kó sí wọn pé àkọ́ta lélé ìṣẹ́ bí pálọ̀ ní nǹkan dénù <laughs> gbogbo kọ̀bá wá jẹ pé ewé lèyàn jẹ tó fi rí bẹ́ẹ̀ ìtumọ̀ tí ó márùn ún wínú ọ̀bá lè àkèé sọtínà ewé ẹ̀kùnlé kan ni wọ́n gbó fún un tí ọ bá fi mú ọmọ wíbáhun ọ̀tínù ń tọ́lọ̀ lóhun ọ̀fẹ́nù no òun láàfi kìlọ̀ fún gbogbo ẹni tí ń mo gbó tí àwọn kan wá ń ta àwọn arúwà yìí ṣètọ́ ní tí mo wíhun pé kò sí dẹ̀ lílù gbónú kùránì kọ́lá kò sí nínú àdísì pé kò sí gbónú <laughs> inú <laughs> allahulmustaan kọ́mẹ̀ yóò sì máa tán rẹ̀ ẹ̀rí igbó àti kokéènì àti ẹ̀rọ yìí ní wàlìkámùrù máa kámára gbogbo tó bá ti lè tọwọ́ bọ̀ làákáyé èèyàn kọ́dà bó pé temporary lè ní tí ó ya wèrè kí ni tó máa wèrè ní pé kọ̀mọ́ kí ni kọ̀mọ́ tí ń wí kọ̀mọ́ tí ń se kọ́dà bó sì sẹ́jú kan ní irú bí ó fi kọlu yàn ní ti ń jọ títọ́ lọ lóhun ọ̀fẹ́ nù gbogbo bí tẹ́ bá tí mú ọmọ lára ewé ni ọmọ gbogbo kọ́dà ọba máa fẹ́ atẹ́gùn ẹlòmí ní àwọn kan fẹ́ atẹ́gùn sí mú ni níbi wáyìí ṣètọ́ nìyí dé kọ́lẹ̀ ẹlòmíì ní sìgọ́ ìjáwẹ̀ torí pé òkú jẹ ọkàn ń atẹ́gùn sí mú ni ní ẹ̀bá ti gba ṣètọ́ ní láyé mo ti wí wọ́n ma fà ó lọ ni nẹ́sù kan náà lẹ́lòmíì lóhun kéde bẹ́ o wípé sìgọ́ ọ̀jáwẹ̀ ọlọ́mọdé asínà o torí náà eléyìí ni hadith umar bin al-khattab radiyallahu anhu umar tún wá fi salasun àwọn nǹkan mẹ́ta kan bẹ wàdìtù anna rasulallah sallallahu alaihi wasallam kana ahida ilayna fiha ahdan nantahi ilayna umaru ló wù mí ẹwẹ̀ kan ńláńlá ń bí wàdìtù ó wù mí tó bá se pé ànábi láàlà kan kalẹ̀ fún wa ìtumọ̀ ahida ilayna ni pé ó gbé nǹkan kan kalẹ̀ tí ò ní sí rújú tí ò ní jẹ́ pé lè yóò tú báyìí nínú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí kò bá wù mí àmá nàbí ò ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam eléyìí ni a fi ń ké fáwọn èèyàn pé masáìlù khilafiyya masáìlù khilafiyya kò lè tán torí pé kò tán lánàá bí wọ́n sì ti lè wo ṣe tó kò lè tán lónìí ibi tí ò ní ṣe khilafu òun lọ̀rọ̀ asìlù dìí

kọmọ́dàbí ìjí bàbá albá ní pé mínta sáró ìṣàbábí ìlàdìá ilẹ̀ ilmi kíyàn tó jòkó ń jòkó pé gbogbo masáìlù ni ẹ máa gbé wá ọ̀rọ̀run o àmọ́bìyàn bá jẹ́ min ahlil ijtihad a gbọ́dọ̀ gbà pé masáìlù ijtihadi ya ń bẹ ìtumọ̀ masáìlù ijtihadi ya wá ni pé tí ẹ bá se pé fẹ́ lòlò tó pé dẹ̀lílù náà lọ tẹ̀lé ní ẹn tí è sọ́rọ̀ ọrọ̀ àkídọ̀rọ̀ bídí àlàńwí o èyí wọn wá níbi pé ká máa wá bẹ́nìkan jà àbí a máa pè ní fásìkí àbí a máa pè ló ń bídí à ní ṣe ìrùn alákọ̀ọ́kọ́ ni àbí irun ẹlẹ́ẹ̀kejì àwọn ẹlòmíì ti dá mọ́sálásí súnnà rú lórí ẹ pé àwọn brọ́dá kì nínà dẹ̀ tún ṣe bídíà wọ́n lọ ṣe sọ̀látù khairu minan nawmi ní irun ẹlẹ́ẹ̀kejì hadhihi min al-masail al-ijtihadiyya torúpẹ́ wo bí wọ́n mọ̀rù ti wí àwọn kankan bẹ́ta nẹ́bí là clear cut kò gbọ́dọ̀ sí èméjì ń bí yíò but àwọn kan bẹ́ tí ó wà clearly cut ibi ni umar wí pé àwọn nǹkan mẹ́ta kan bẹ o ó wù mí ká nẹ́bì kọ́ bá ipá nẹ́bì ọ́ sàlàyé ẹ̀ tí ó sí pé ìṣẹ́hádù kan ó tún wà ń bẹ̀ mọ́ àmọ́ kò sẹ́bẹ̀ hadith annabi kan ololu annabi sọ̀rọ̀sọ́lọ́ lọ́lọ́run ní wasakata an ashiya. kọ́dọ̀ ọlọ́run dake lórí àwọn kankan gẹ́yìrọ́ nìsíyà ọlọ́run ọ̀gbàgbé ọlọ́run ò sí kíní lakin rahmatun lakin rahmatan bikum ó lè jẹ́ kẹ fún yín torípọ́ bá ipò jú kan lọ́wà ó lè lè fáwọn kan a sọ̀rọ̀ ẹni tí ó ma fìfẹ́ ẹnu sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn mùsítáìdù là ń wí o ẹni tó sì ní tẹ́yàn fi jẹ́ kí ni mùsítáìdù irú ẹ̀ ní ẹ̀xámpù tí mo mú wá fún yín yìí àwọn mùsítáìdù náà láti jọun jọun di òní ọ̀rọ̀ méjì wọn sọ ń bí àsọ̀látú khairun minan náà ààrẹ ni ó ní ń bi àdáni alákọ̀ọ́kọ́ ni a sì rẹ ni ó ní ń bi àdánù kíni kò sì sún fẹ́ nínú wọn hadith annabi náà wọ́n gbọ́yé sallallahu alayhi wasallam ẹnu tí ẹ ni pé a mo wẹ̀rí àwọn eléyìí mo wẹ̀rí àwọn eléyìí a àwọn eléyìí ni wọ́n dàbí pé wọ́n súnmọ́ ọ̀tán kọ́dọ̀ gbọ́dọ̀ máa sọ bí ìmáàmù sáfì ti kọwa ìmáàmù sáfì ni. مذهبنا حق يحتمل, يحتمل الباطل أو مذهبنا صواب يخطأ ومذهب غيرنا خطأ يحتمل الصواب قايدة إمام الشافعي ìmọ́mù sáfí ní gbogbo bí tí ń bá ti se ìṣẹ̀hádù tí èsẹ pé náà sùpọ̀n belé morí tó clear in tí ó gbọdọ̀ wà lẹ́mí èèyàn ni pé a èyí tèmi rí yìí pẹ̀lú mọ̀tọ́lọ̀ ń bùn mi o hakùn òun lòdòdó àmọ́ o yàtàmílú alkhata ó sì ṣe kó ipò òun gan lọ́rọ̀ǹgì òun ìwọ mùsítáìdù gan gbọdọ̀ máa rò bẹ́ẹ̀ ṣáàfì ni ọmọ wá rò pé wọ́n mẹ́dẹ̀hábò gẹ́ìrì náà àwọn tí wọ́n wí ń tọ́ takò wá ń bí ọ̀rọ̀ masala kíni ìjìtìhá dìyà masala ìjìtìhá dìyà ọmọ wo pé ìtàwọn wí ni khatọ̀ un mistake ni àmọ́ yàtàmílú kódò lè se pàwọn ni wọ́n kọ̀rẹ́kì o ẹwẹ̀kọ́ torí náà àpẹjú kí n tó mọ́kàn wa inú tí ọ̀ yẹ kọ́mọ torí ẹjà afẹ́ pẹ̀rún mọ́pẹ̀rún ní mọ́sálásí ẹjú microphone sí mi lójú window à ní jù ya subhanallah irú eléyìí náà masala ìṣtìhàdíyà ni kò sí maikrofóònù ń jọta nẹ́bí sọ̀sọ́lọ̀m ní wọ́n máa lọ gun òkè sóró pèrùn àmáwọn alfa ní gbogbo dájọ́ sẹ̀ríà lóní tà ń pè ní kíni al'illa walhukumu ya dúró máa ìlàtí hí wùjúdán wà àdàmà gbogbo bí ta bá ti rí dájọ́ tó nítorí torí ní ìlà torí là ń pè ní gíní ẹ̀là ìjọ tí torí òun bá sí continue gbídájọ́ òun náà ti máa rínú ìjọ tí torí òun bá ti change ìdájọ́ òun náà ṣe gíní yóò change pẹ̀lú ẹ̀ ṣẹ̀ríà ni pé a kìí se pé ìbáàdà kan lànẹ́bí ní kí bì lọ́lọ́ se lókè sóró pé ìbáàdà kan tó ní kọ́ lọ gùn sóró àmẹ́lọ ọgùn torí kóhùn rí ó lè bá a wá rí tí ó gbé ohun jáde tí ó kọjá kéyàn ó gun sóró gan lọ bẹ́yàn bá lòun ní gun sóró mọ́ kò se mistake a sì ráwọn tó ní ti bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ náà ẹgbẹ́ pé wọ́n mọ́ jáde láyà náàbì ní samu mike jáde náà masalatun ijtihadiyya èyí wọn gbọ́dọ̀ dín táwà pín masalasi tá wá bàdá ara wa àwọn olùmí fẹ́ lè máa jà ẹ̀dàkùn ẹjá kẹ́kọ̀ọ́ nù tí wọ́n mọ̀rú yìí o radiyallahu ta'ala an umaru ni ah, wàdìtù àwọn masailu meta kan bẹ ayapẹnu ń parí àwa sọ̀hábà kí ló jẹ́ ayapẹnu ni pé intanẹ́bì wí fún wa kọ wa clearly defined annabi sallam gan si witness ẹ̀ lójú ayé rẹ̀ sallallahu alaihi wasallam ọlọ́nkọ́ mọ́sá bá ń sàlékún kí a ti gẹ̀fà annabi tí gbogbo wa bá jọ annabi ni gbogbo tí ń wúye ìfẹ́nujọ ànábì tàà fi wà jọ ní ń fà ẹbẹ̀ rántí ìtànbà ní kòrò ìrọ̀ ànábì wí fún àwọn sọ̀hábẹ̀ the same group of people pé láyù sọlìyànnà àhádùkùnmùl asọ̀rọ̀ ilá fi bá ní kòrò ìrọ̀ ìrún tí ń bọ̀ yíò ẹnìkankan yí kò pẹ àwọn kan lọ́tọ̀ ẹ̀kan náà lọ àdírẹ́sì wọn sẹ́ntẹ́nsì kan náà ló wí ẹ gbọ́dọ̀ kírùn yóò àfi kẹ́ dé àdúgbò àwọn bà ní kòrẹ́ìzọ̀ ọ̀tán ànẹ́bí òwú jù bẹ́ẹ̀ lọ wọ́n bá láwọn gbọ́ wọ́n lọ wọ́n lọ ńgbà wọ́n dáàrin ọ̀nà ìrún tó wọn ò sì tí ìdébi tá ànẹ́bí ní bẹ́ẹ̀ bá débẹ̀ gbọ́dọ̀ kí ìrún ìtàlẹ̀fà sọ̀hábà ìtàlẹ̀fà torí pé mas'alatun ijtihadiyya àmàsáìlù fíkíwù tí ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ asìlù dín ọ̀rọ̀ àkídà tó pé ẹ̀rí tó sì wá ń pa rẹ̀ kọ̀hán hàn pé kò lójú méjì ẹwọ́n táwọn sọ̀hábà nẹ́bí gbọ́yí ń gbà ní apá kan nú wọ́n ní àwọ̀ òní kírùn ò kọ́dà bí wọn ọba kọjá àfi tá a bá bí ó ti kọjá torúpà nẹ́bì náà ló wíbẹ̀ apákanú àwọn sọ̀hábà ní àà bíyàn bá bá wa sọ̀rọ̀ bá nẹ́bì ti bá wa sọ́ ní ibi lárúbáwá ní ọ lárúbáwá lè mi náà ní tà nẹ́bì fẹ́ ni pé ká tètè kò pé bá sí ebóhun náà lọ́sọ́ àsìkò òrùn fún wa tẹ́lẹ̀ kò pé bá sí kò òrùn bá wá tó káwá jùlẹ̀ àwọn yíò bá dó ń bẹ́ ń wọ́n dé ni wọ́n se gíní wọ́n kírùn àwọn tọ̀hún tí wọ́n jọ kí wọn ọ̀yọ̀ ẹ̀sẹ́ o àwọn tán láwọn òkí inú mo fi láwọ̀ jọ wọn àkànfẹ́ ní jọ wọn ni ẹlòmí bọ́bá sàwà lónìí kọ́dà yóò gbomi tán fẹ́ fi sàlùwà láyọ́ dánú pé bídí àwọlẹ́fẹ́ se ànẹ́bí ní ẹmọ́ kírùn ẹ̀yìn kírùn ṣe ni yọ́ ka gbogbo ẹni wọn pé kí ní ẹgbẹ́lẹ́ ṣe wọn ọ̀yọ̀ àmáwọn ò àsìlò fẹ́nú ẹ̀yìn gbọ́rọ̀ ànẹ́bì yí àwọn náà gbọ́ ọ̀rọ̀ ànẹ́bì yí àwọn lódi báwọn bá débẹ̀ káwọn tó kírùn wọn lọ kí wọ́n sì jọ débẹ̀ rẹ̀ ni wọ́n ọjà tábà pé ma lọ jẹ́ wọ́n bídí àyí opportunity táwọn wá ní táwò ní ànẹ́bì ń bẹ láyé sọ̀lọ̀lọ́ wọ́n wà kó oró báyìí làwà o báyìí làwà in many cases irú ẹ̀ lọ́sẹ̀lẹ̀ ń bí iná àmẹ́ ń bí wọ́n là nẹ́bí ò bú ẹnì kankan ní gúrùpù méjèèjì sọ́lọ́lọ́wà lè ọ̀sán kò pé ẹ̀yìn se kírun kò sí pé ẹ̀yìn se dìlé ìrùn ní ti torí pé masala tún ìṣẹ́ wọn ò sí lo ìfẹ́ ẹnu wọn ò pé ànẹ́bí wí ti ẹ̀ ń táwọ̀ ó se ní sọ́lọ́lọ́wà lè yí ọ̀sán torí náà ẹ̀dàkùn ẹjá fòpin sí gbogbo àwọn tí ó yẹ kọ́ ma fàjà tí ń fàjà pàtàkì jùlọ lọ́dọ̀ ẹni ọba lóun já lùsúnnà ọ̀gá lùsúnnà pẹ̀rẹ wọn la fi lélẹ̀ yà wọn sọ̀hábà ò ọ̀gá gbogbo alùsúnnà annabuwa muhammad sallallahu alaihi wasallam wọ́n là nẹ́bí ń gbà mí inú hadithi mi annabi ọwà lórí ìrìn àjò náà wẹ̀ wàmínà sọ́hímún wàmínà muftirun wàlá yọ̀íbù sọ́ìmù mínal muftir wàlá muftiru sọ́ìm àdífìmù bàbá wà lórí rìn àjò ń gbà mí ẹlòmí ọmọ gbà àwẹ̀ ẹnu àwẹ̀ ní sí rìnrìn àjò ó sì mọ̀kọ́lọ ń yọ̀nda fún kó wọn ó sínú ẹlòmí ó sì sínú the beauty of it ni pé sọ abétọ́ gba àdífì wá ni pé ẹ̀wà nírẹ́ ni ti ń sínú ọmọ bú ẹni ti ń gbà àwẹ̀ bí àwẹ̀ sọnù ó lọ ń gbà ẹ̀ nírẹ́ ti ń gbà àwẹ̀ náà kọ́ mọ́kọ́ ọ̀rọ̀ lẹ ìrìn mélòó ìrìn mélòó ni ẹ̀yìn tẹ́ lẹ́ẹ̀sìn ìsẹ̀yìn ẹ̀kọ́ nìyẹn àfikásì jọ wọ́n bàbá mọ̀pá lùsúnnà ni wá lóòtọ́ kí wọ́n máa fi wà takò wọ́n kọ́ máa fẹ́nu kò wọ́n mọ́ra torínà ìrùpá eh, lè kàjà bí ìkà ìkà rẹ̀ tó bá fẹ́ ká nǹkan kọ pa àbí kó gbé sí náà dìtò anna rasulallahi sallallahu alaihi wasallam kana ahida ilaina fiha ahdan nan tahi ilai kínú tún ma nan tahi ilai ìyẹn pé annabi bá ti jẹ́ pọ́ lálàkankalẹ̀ fún wa a ní kọjẹ́ nan tahi sẹ́mà tó ma ní ìyẹn ni pé ìbẹ̀un ní ọ jẹ́ kí ni full stop wà àwọn ìkọjá ọ̀rọ̀ anẹ́bì sọ̀lọ̀ọ̀sọ̀lọ̀ àmọ́ láwọn masáìlù mẹ́ta yìí in addition to mẹ́ta yìí lè rú ètí mo mẹ́example wá fún yìí kò rí bẹ́ẹ̀ òun ló jẹ́ pé ọ̀rọ̀ méjì mẹ́ta ọwáyé kọ́dà àwọn tọ́ bá sì gbọ́ láti yanjú lákọ̀ọ́kọ́ òun ní tó fi gbára ilẹ̀ lọ́wọ́ ọmọ ni pé sàmẹ́bì lórí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí máa pé wọ́n adọ́ lóhùn lọ́nà míì wọ́n ṣe kìíní ìtọ́jú ọ̀rọ̀ bàbá bá ní lẹ́nìkan lẹ́nìkan ya kìíní nítorí kọ̀ bá a nu bàtà òun náà sì kú bẹ́ẹ̀ ní ọ̀bá pọ́n ọ̀bá pọ́n ọ̀bá àmì ìtọ́ bá jẹ́ mọ́sálà ìṣẹ̀hàdíyà àti ìgbàgbà bẹ́ẹ̀ kí làwọn masáìlù mẹ́tẹ̀ẹ̀ta yìí Umaru ní aljadu al kí ni tó máa jádù bàbá náà bẹ́ẹ̀ náà ni òdodo ni bàbá bàbá náà ni Umaru wí bàbá àyángọ́ èdè Lárúbáwá grandfather ẹni ó bí yáyàn grandfather ni lédè ìbò àbí ẹni ó bí bàbá yẹn ń kọ́ bó ti rí lárúbáwá náà nù ẹni ó bí ìyá yẹn jádù ẹni tó bí bàbá yẹn jádù àmá ọ̀rọ̀ kan tún wà ń bí a se mọ́rú jádù tànàbí tí ó mọ́rú ń wí bó láti mọ́ sí àjòkó ń kọ̀rọ̀ kan lẹ́yìn ẹgbẹ̀rún ọdún láàmọ́ fagbárí tí wá tú àwọn tó gbọ́ ni àwọn ni wọ́n já mọ̀ pé jádù tí wọ́n mọ̀rún wí ń bí ní kíni bẹ́ẹ̀ ti wílẹ̀ kan bàbá bàbá kò sí bàbá ìyá ń bẹ́ àmọ́ lédè jádù kọ́bà bàbá àyá ó sì kọ́bà kíni bàbá bàbá tọ̀ kíni wọ́n mọ̀rún ní ọ̀yẹnjú ń pa bàbá bàbá ẹ̀rí pé sọ́márì ni wọ́n mọ̀rún gífún wa rọ̀bí ọlọ́hàn mọ́sálà ńláńlá ni a kàn sọ in brief nínú àmàsá ìlú fara ìdùnnú masá ìlú alfaraid masailu ń pa ọ̀rọ̀ ogun bá ti pín ogun nínú tó le jù alfa ma ma single out nínú masailu khasata masailu alhajbi wọn ni aljaddu wal ikhiwa aljaddu wal ikhiwa bàbá bàbá àtàwọn ọmọ ìyá àbọ́mọ bàbá ẹni ó kú gbò láyẹjú àrin wọn ìtumọ̀ tí ó márùn ún wí nìyẹn ṣeéhù náà sheik mohamed al-mukhtar al-shankiti rahimahullah hmm, ní òrò pọ́pọ̀lọpọ̀ ma gbọ́ kéṣẹ́ ti sheik mohamed al-mukhtar al-shankiti ń bí ní nigeria ẹlákan ẹ ma gbọ́ inú àwọn tọ́lọ ń sàánú púpọ̀ láyé tó kù lónìí lórí ọ̀rọ̀ fíkíwù òní sheik náà mohamed al-mukhtar al wọ́n bẹ̀ inú àwọn kìbárùl-ulama inú àwọn tí wọ́n gbà pa àgbà àfáà ni wọ́n nílẹ̀ saudi ọmọ afirka ń bí ìsì ni wọ́n nípìlẹ̀ inú àwọn tí wọ́n tré ní wà ní ọlọ́nkọ́ mọ́sá àsán wọ́n lẹ́sàn dáadáa ẹnu wọn mo ti gbọ́ ńgbà tí wọ́n ń kọ́ wa pé ẹ̀yẹmọ̀ èyí bí i bá fẹ́ mọ́ faraidu aljidu filjadi aljidu filjadi ó múra ní o mú múra ní jidu jadu ní bàbá bàbá pé inú tẹ́yẹn gbọ́dọ̀ take seriously òun ní kíni aljadu masailu aljaddu aljaddu wal ikhwa bó láti yẹjú ogun tó wà láàrin bàbá bàbá àti eh, ọmọ ìyá àbọ́mọ bàbá eléyìí náà al-ikhwa sẹ́rí pọ́kọ́ bá ọmọ ìyá orísìí mẹ́ta ọmọ bàbá orí àbí mẹ́ta nínú sẹ̀ríà akhun lè ab au akhun lè um au akhun shaqiq ọmọ ìyá àti bàbá pa wọ́n pọ̀ ìyá nìkan pa wọ́n pọ̀ bàbá nìkan pa wọ́n pọ̀ àmọ́ níbí nínú masáìlù jáde wàlẹ́kọ̀wá kọ́dà kò sí ọmọ kíni ọmọ ìyá ń bẹ́ ákùlé omi ò sí ń bẹ́ bóòlù yóò se gbọ́ gbogbo eléyìí ọba ní ogba àwọn àfọ́ ọmọ kí wọ́n kò sí ákùlé omi nínú masáìlù kíni masáìlù jáde wàlẹ́kọ̀wá rú pé kùránì yẹn ìbẹ̀nu sọ́rọ̀tù nìsá in summary in ti umaru n sọ ń bí ni pé nínú àwọn masailu tí ọfà controversy kọ́dà látàyé àwọn sọ̀hábà òun ni bóòlà yẹnjú ogun láàrin bàbá bàbá àti ọmọ ìyá àbọ́mọ bàbá kí lọ fàá wọ́n ní pé the same level àwọn méjèèjì dúó to ẹni ọlọ́yìí ṣe oye wọ́n ní the same level of relation láwọn méjèèjì sí gíní ni wọ́n ní sí ẹni a fẹ́ pín ogun rẹ̀ yìí ní kí wọ́n mọ̀ ní aljadu abúhu wal'akú ibnuhu aljadu abúhu wal'akú ibnuhu ní tí ń jẹ́ jádù ní pé òun ló bí ẹni tí ó kú yìí kí ní jẹ́ ákù òun ni pé ẹni ó kù ìní òun ló bí torí pé tán máa ń sọ ákù ákù òkú ni wọ́n ń wí o ákù kíni òkú ni wọ́n ń wí ipé lẹ́bù bàbá ni wọ́n ń wò lẹ́bù kíni bàbá o lè má jẹ lẹ́bù tẹ́ tó kú lẹ́bù ti kíni bàbá pé ibì kan náà ni wọ́n gbà kan ẹni ó kù yìí ibo ni bàbá bàbá àti ọmọ ìyá àtọmọ bàbá gbà kan ni ó kú òun ni tani òun ni bàbá wọ́n wá sọ pé al'abu aljadu abu, wal'ahu ibnu tó jọ wà problematic tí ọ̀bá rí bẹ́ẹ̀ ṣẹ̀rí àti wọ́n ti pin bá àti ma fún àwọn èèyàn ní priority irú lápẹjúwe nísìn bẹ́yàn bá ní ámú lòun ọ́nkú lòun wọ́n náà lè jogún o bil h bil tansib ọ́nkú lè jogún bil h àmú ò lè bí ẹ́ belforo kò sógún fún àmú bí belforo àmá lógún bí betansi bàbá wá rí abu awátún rí àmú ǹjẹ́ àmú ó yọjú mẹ́ nínú òpin ogun sẹ̀ríà ó ti disqualify ọ̀nkù ìyẹn ni bàbá ó disqualify ọ̀nkù ọ̀gbọ̀rọ̀ tún wá pé èmìlẹ̀gbọ́n bàbá rẹ̀ gbémi làbúrò bàbá rẹ̀ tí bàbá òun náà ń bẹ but wọn ò rí yanjú bẹ́ẹ̀ bẹ́yìn aljadi wá alẹ́kọ̀ọ́ òun ló jẹ́ kíkẹ̀ láàfọ̀ wa abubakar sidde kọ̀rọ̀dì allahu anu tọ́jọ́ ga gbogbo wa ráyù rẹ̀ yàtọ̀ fún ti àlí lórí ọ̀rọ̀ aljadu kọ̀rọ̀dì allahu anu abubakar sidde kú ní gbogbo bí ta bá ti rí jádù fàhúwà kal àbí fàhúwà ipò bàbá ni ẹ̀tọ́ sí ipò bàbá ni kí ẹ̀tọ́ sí wọ́n ni torí pé olúwa ní mílátù àbí kún ibrahim sí ibrahim ló bí ànẹ́bí àbí bàbá bàbá bàbá bàbá àtàwọn ẹ̀rí mi pé ṣẹ̀rí a máa tó bàbá bàbá sípò bàbá torí náà níbi masala yìí torí pé tí wọ́n fẹ́ fàyọ ń bẹ̀ ni pé ta bá rí bàbá nínú ilmil meras àwọn ọmọ ìyá àbọ́mọ bàbá ológun kan tí wọ́n jẹ mọ́ ìpìlẹ̀ mọ́sálà yìí nìyẹn ibi ta bá ti rí ta ní bàbá ẹ̀gbọ́n àbúrò wọn ò ní wọn ológun mọ́ controversy wá ni pé ààrí bàbá a máa rí bàbá bàbá sí bàbá bàbá náà disqualify ẹ̀gbọ́n àti àbúrò abúbákìrì sèdè kọ̀rọ̀bí ọlọ́run onínà bẹ́ẹ̀ ní ti torí pé aljádó bí máa ń zí láti al'adu minal a'imma nínú àwọn a'imma onífíkíw ẹnìkan náà ló wí bábúbákìrì ti wí òní alìmáàmù al'imam ibn taimiyya bó se pé mọ́dẹ̀ àbí hanabila ní mọ́dẹ̀ àbí ibn taimiyya àmọ́ ibn taimiyya kọ́ wa lẹ́kọ̀ọ́ pé a yí tẹ̀lé mọ́dẹ̀ àbí kan dogmatically wọ́n lẹ́fì máa rí ti yàrá tó ibn taimiyya pé ọ́tako mọ́dẹ̀ àbí hanabila ń bí yíò al'imam ibn taimiyya sheikhul islam wa tilmidu ibn al-qayyim al-jauzi rahimahumallah àwọn náà wí bí abu hanifa ti wí ẹwọ ẹ̀kọ́ ńláńlá ń bẹ̀rún ibn taimiyya ibn Qayyimu lára àwọn àtibáwò ìmáàmù ìmáàmù Ahmad àmẹ́rí hàn fún wọn pé ń tábò Hanifa wí lónìí òun lọ dáa wọn wá pé àwọ́ wa tẹ̀lé Abu Hanifa èyàn náà jẹ́kọ̀ fún wa ọmọ ní kìí ṣe kéwú ògèrè nìkan láàmà kọ́ agbọ́dọ̀ máa kọ́ se sí àti hùwà sí àwọn alfa at the same time lórí masala yìí kan Abu Hanifa nìkan lọ́dáwí tí abubakar sidiku wí ẹni ọba mafikiwu hanafi dada ta bá yọ abu hanifa kó nù mọ́dẹ̀ àbí hanafi àtàlọ́kàn hmm? hmm? bárakallahu fi abu yusuf alkọ́bí abu yusuf ní a bá ti yọ abu hanifa tán pé talọ́kàn abu yusuf lọ́kàn lẹ́yìn rẹ̀ ń kọ́ an tún fukọ́ ha àbẹ́yàn fẹ́ jẹ́ míntasarru ìṣàbábí ìlàdì àáyí alẹ́yìn èmi náà fẹ́ jẹ́bẹ̀ o ẹni ọkàn ni muhammad ibn al-hassan al-shaibani rahimahumallah àtàbú yusuf àti al-shaibani wọn ò wí ní tàbú hanifa wí ní táwọn àìmà mẹ́tẹ̀ẹ̀ta yóò kú wí ni wọ́n wí ibnu taimiyya ibnu kọ́yìmì náà wí tí imam ahmadu wí ń bí ìtàbí ó hà ní fàwí ló wí láàfí mímọ̀ mọ́ rìpítì ẹ̀ pé kíyàn mọ́ ronú tí ó dá sáwọn àfáwọn yìí àwọn èso ń fẹ́nu ìṣìhádù wọn ìgbìyànjú wọn pẹ̀lú ẹ̀rí bí ọ bá lédi wọn tó ni wọ́n lọ torí náà ráyù alimami àbí hanifa òun náà ni ráyù amirul mu'minin khalifatu rasulillahi sallallahu alaihi wasallam abubakar ni siddiq radiyallahu anhu wa huwa ikhtiyaru sheikh al-islam ibn taymiyyah rahimahullah wa tilmidihi ibn al-qayyim qawlu keji lori al-jaddu wal ikhwa al-imam malik al-imam shafi'i al-imam ahmad ibn hanbal awon mete ta won ni òdodo ni pé bàbá bàbá máa wà nípò àmọ́láàlà bàbá bàbá ọ̀gbọ́dọ̀ disqualify ẹ̀gbọ́n òkú àbúrò òkú wọ́n súnmọ́ jùlọ kí lọ fa gbogbo eléyìí ni pé tí ó mọ̀rù wí kò sí kí ni haddon na ń tẹ́hí iléyìí kò sí bí anẹ́bí ti sọ fún wọn pé a aljadu kọ̀gbọ́dọ̀ jogun pẹ̀lú ọmọ ìyá àbọ́gbọ́dọ̀ jẹ wọ́n bá ti wíyùn na ń tẹ́hí ilẹ̀ mọ́ ní aliyubin abitoli radiyallahu ala imamu ali òun ni ó ní kọlù tí àwọn àyíma mẹ́tẹ̀ẹ̀ta wí kọ́dọ̀ òun náà ni kọlù zaid bin thabit akọ̀wé annabi sallallahu alayhi wasallam wa radiyallahu an zaid an sa'iri sahaba torí náà in tí wọ́n mọ̀rù ń wín bí ni pé aljaddu ay masalatul jaddi wa wal ikhwa mọ̀rùpọ̀ ọjọ́ ti lọ kádùn bí na haza wallahu alam sallallahu ala nabi na muhammadu wa ala alihi wa ọjọ́ ti lọ bọ́yá méjì bí i ọba mú àṣà tí ó mẹ́rí ẹ̀rápẹ̀ ẹja gbọ́yé o ṣe àfá ṣe mímẹ́rí yìí yóò jọ ọmọ pé funfun ní dúdú ẹsòdodo èyí wọn ò sínú àgbọ́dọ̀ àwákà ń se halali àti haramu bàbá fẹ́ pé kí wọn mọ́ mọ́ àṣà kákìlọ̀ fún pé yóò kó bá láàáfíà rẹ̀ mọ́ mú àgbọ́dọ̀ pé ìdájọ́ tí ní ìdájọ́ àásà ńgbàtí èsì pé àásà ọ̀tọ̀wọ́bọ̀ làkáyìyàn tí òfin ní ma ti ń se mọ́ àmọ́ ẹ̀yìn mẹ́rí àwọn gẹ́ni wọ́n máa ń fi ok a ti yanjú yẹn rí ń bí yìí nípa pé ọtí ọlọ́run ní kò síwòsàn wa níbi tóun bá se ní kíni tóun bá se léèwọ̀ fún wa ìyẹn ni pé ògógóró ní ẹbí sí àgbò yìí àbí ẹmú ní ẹbí kí àgbò yìí má bá wọn kìrú àgbò bẹ́ẹ̀ o but gẹ́gẹ́ bí n tí àfá abdulmutalibi wí àwọn ọmọ àyà medical doctors wọ́n lè enlighten wa fọ́dá àtàwọn pharmacist wọ́n láwọn ògùn kan bẹ kìí se pòun gan lògùn àmọ́ wọ́n fi ń preserve ẹ̀ bọ́yá kọ́ má bá tètè bàjẹ́ bẹ́ẹ̀ ni àbí ṣe pharmacist rẹ̀ ọ̀dà <laughs> àfá láwọn náà mọ̀ pé bẹ́ẹ̀ ni alákólẹ̀ eléyìí àwọn alfáà lágbàáyé torípérú nǹkan báyìí ò sí láyà nẹ́bí sọ̀rọ̀sọ́lọ̀ àwọn contemporary masa ìlú báyìí àwá láwọn àfáà lágbàáyé ta ń pè ní majamiru fèkàíyà táwọn ma wá àdírẹ́sì wọn gbogbo àfáà àgbáyé tó tó ti ń já àfáà àtọ̀fólókọ àfáà àwọn ni wọ́n wà ń bẹ́ wípé kí ni ojú òun fi w position wọn ni pé àkọ́kọ́ ni pé àwọn rí ẹ̀tírẹ́tì rẹ̀ pé ọtíṣẹ́ kìí se ogun fún musulmi wá ogun míì yọ wù ọ̀sán bọ́lọ̀ ń bá lórí ìwòsàn but in tí wọ́n bá fi papọ̀ mọ́ in tí yíò mú lóògùn àbí wọn ogun ní abẹ́rẹ́ wọ́n láàwò effect yẹ tó bá ṣe pé ní ó fúyẹ́ débi pé ẹ bá mú ẹgbẹ̀rún rú rẹ̀ kò ní ṣe kíní kò ní hun yín ní ní ríra pé irú àwọn alkọ́họ̀lì kan rí bẹ́ẹ̀ pé tó bá rí báhun ìlàta wílẹ̀ kan yẹn torí tí ṣẹ̀rí àfilé wọ̀ lọ tí ó ti ṣe kíní ẹ́ ó ti kó mẹ́rin torí náà wọ́n lẹ́yìn kò ṣe kíní òun ni ò àmẹ́ ìta bá ní à kíní ìbá bá fi 1% <laughs> eh, sí kò ní ṣe nkankan o àmẹ́bọ́ bá di 5 à èyàn mọ̀ dábọ́rú bí bọ́bá lórú ogun ni èsì àwọn àfáà ní kí ma askara kẹfíruhu fakọ̀líluhu haram anábi lówí anábi ní gbogbo tí púpọ̀ rẹ̀ bá ti lè múyàn wíwíkú yìí kéyàn ọmọ kékeré rẹ̀ náà tí ò ní tí débi tí ó ti wí ikú yíun kí haramu ni wallahu alam ṣe lọ́dà àwọn obìnrin náà ọ̀rọ̀ musulmi kélé yíun àwọn christians nínú ẹ̀sìn tí wọn àwọn wọ́n láwọn ò

Eh, eh, intoxicating kọ́dà díẹ̀ rẹ̀ náà tí ó ti wà intoxicating ni becomes haram ọ̀rọ̀ tàbí nù sallallahu alaihi sallam.